إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ní ìtẹ̀síwájú àlàyé àwọn hadith tó wà nù wé two hundred golden hadith from the messenger of Allah ti Abdulmalik Mujahid tó kọ ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ló gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six là ń ṣàlẹ̀ yìí lọ́wọ́. níbi tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti sọ báyìí pé ìjìtánibù sábà alimubiqat ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kan gbàtà nàbí wa ń da akọ wọn alákọ̀ọ́kọ́ ni aṣirku billah ìmúrogún pẹ̀lú ọlọ́run tá a mọ̀ sí ẹbọ ẹlẹ́ẹ̀kejì ni asehir orí ẹlẹ́ẹ̀kejì làwà tá n ṣàlàyé lọ́wọ́ àwọn àwọn àwọn alásàsí aláransí ológun bú ológun ká ẹgbẹ̀gì fàdéyé olóró àwọn tí wọ́n máa rán nǹkan sí yàn àtàwọn tí wọ́n máa ń sọ pé àwọn ń ṣe òwòsàn fáwọn tó wà nínú àwọn ìṣòro oríṣiríṣi ayé ó ní àìfẹsẹ̀ létọ́ ẹ̀tọ́ àwọn àgbà lọ àwọn tí wọ́n pera láwọn ọmọ àdó àgbà wọ̀nyẹn tí wọ́n máa ń lò láfa ń ṣàlàyé nu tíra tá a mọ̀ sí asọ́rí mulibaptar fi tasaddi lè sàárọ̀ ti lè aṣọ̀rọ̀ àtọ̀rí ìkọ̀tù rọ́ọ̀bìà ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin àfáàní ilé ni tọ̀rí ìkọ̀tù nàjàsà ojú ọ̀nà ẹ̀gbìn lélẹ̀ kí ló gbà lérò wà fi hàn dí ìtọ̀rí ìkọ̀tù ojú ọ̀nà ilé yìí yaktubu sáhìrù mẹ́lẹ̀rún òpìdán yẹn ẹni tí a ti gbé jìnnà sí kí ọlọ́run yóò kọ súrọ̀tán min súwárì kùránì kàrímì yóò kọ súrà kan nu Quran alápẹ̀lẹ̀ bidamile haid kí ni ó fi hàn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin ni ó wà tí ó fi hàn àwọn obìnrin rìhí minan najasa tàbí nǹkan míì nú àwọn ẹ̀gbin bí akópo mi tọ̀mọ́ tàdá fún mẹ́yàkú ló tọ̀là sí àbí kó fi ìgbẹ́ yìí hmm. yóò wá pe àwọn ọ̀fọ̀ àṣìríkíyà rẹ̀ yẹn fàyà àdúró jìn à ah, lẹ́sẹ̀kẹsẹ̀ àjẹmú dèní sí fàyà àmúrò bí máa yòrì yóò máa ẹni yóò wá pa láṣẹ tó fẹ́ kó ṣe gbàlàyà fà kó pamọ́ rárá má fi àrí ìtọ́rí ìkọ́ ti gbìnà kófìrí sọ̀rẹ́ inú ṣe kẹfìrí tó fojú hàn ìlànà lìsì za abil súrọ̀ tí bí súrọ̀ tí torí pé ìmọ̀ yẹ̀yẹ́ súrà kan balbi àyà kódà àyà kan nínú àyà tí kẹrin náà àwọn àyà kùránì alápọ̀nlé kufrun billahil azim ni ìṣe kèfèrí sọ́lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga ni fàmàbáàlùkà bìkítà bá ti há bí nàjàsà bó wá ní wọn náà wò kéèyàn wá fi ẹ̀gbin kó fi kọ́ òdìdí àyà Qur'an kéèyàn kàn yẹ̀yẹ́ àyà báyìí kúfúrú ni bó wá ní ẹni tó wá lọ ń fẹ̀gbin kọ́ na'udhu billahi minal khidlan kọ́nà ó là wá ń bí iyẹpẹrẹ o nasaluhu subhanahu wa ta'ala an yusabbita kulubana à ń bí ọlọ́run ọba kó fi ọkàn wa rin ilẹ̀ wo alàlẹ́ iman lórí ìgbàgbọ́ wà á yìn yùmí ìtànà alàlẹ́ islam kó sì pa wá lórí islam wà ń yahshurana fi zumurati khairil anam kó fi wá sí ìjọ ànábì níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama kọ́lọ́run má jà wá lẹ́yìn mm. ń bẹ ẹlẹ́ẹ̀karùn àfààní at-tariqatu al-khamisa ojú ọ̀nà ẹlẹ́ẹ̀karùn ni tariqatu tankis tariqatu tankis at-tankis ojú ọ̀nà tankis nítorí pé ní tankis ní aláàkùsù kọrínkọ̀dí ojú ọ̀nà kọrínkọ̀dí ẹmọ tí Yorùbá ń pè ń kọrínkọ̀dí nǹkan tí wọ́n ń tò látọ̀tún lọ òsì yóò lọ máa tò wá látòsì èyí tí wọ́n máa tò látòkè lọ ìsàlẹ̀ ìsàlẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ìtòlò òkè kọ̀rí dínú wàfi àárí tọ̀rí ikọ̀ ó ọ̀nà tẹ̀lé musa èrò pìdánù yóò di yóò alẹ́ ìlànà tó la kì í ọlọ́run kó máa bá bìkẹ́tà bá ti sọ̀rọ̀ ti mi rẹ̀ kúránì náà ni ó kọ́ níbi ilé náà kan ni ó kọ́ àmọ́ bèlè òru mo ti ẹ̀yin náà máa gbọ́ tó sọ pé yasin àtòdì yasin òdì bóyá hmm? kátàbà kátàbà yóò di bàtàkà kátàbà yóò di bàtàkà tàbí bóyá ńgbà tí mọ́sálàmì òsì fẹ́ máa mú àyà kúrán wá o jẹ́ kí n lo ọ̀rọ̀ hmm? bóyá irú àpẹẹrẹ nìsín ekawu wo wa yìí sìn wà fi hàdí itori ikoti wà fi hàdí i àtọ̀rí kọ yóò lọ sọ pé àtọ̀rí kọ́tù hàdí fi wà <laughs> ìkànnù hmm? tàbí kó sọ pé yóò kọ́kọ́ kọ irú hádì ní irú fí nìsín yá ò ní kọ́kọ́ kó tó kọ tẹ̀lé kò yóò kọ́ bá wọn. Hmm? àfààní yaani min àkìríyá ilẹ̀ àwàlẹ̀ àkẹ́yìn ni ó ti bẹ̀rẹ̀ sí kọ́ lọ ìsàlẹ̀ ni ó ti kọ́ lọ òkè thumma ètò kàn ni ó fi bẹ̀rẹ̀ ètò bẹ̀rẹ̀ ni ó fi parí thumma yakulu azimatahu ash-shirkiyya yóò àṣẹ ìpọ̀fọ̀ ṣé rọ́fọ̀ yẹn ti ń pè yẹn gan ò ní ṣiṣẹ́ tí ò bá kọ́kọ́ ṣe lọ́n báyìí ọ̀rọ̀ ọlọ́run tó tò ló dàrú yẹn iná ìṣòro ti dùn pé yẹ́ẹ̀ sára wa ni gbà tọ́lọ̀ ń tú ọ̀rọ̀ tó ń ṣe kíni tó dàrú fàyà dúró lè jí ní ìjò àjànú bá dé wá bá fàyà amúrò bí mọ̀tòlò ní tó fẹ́ kó ṣe yóò lọ máa bá yóò máa pa yóò sì máa ṣe wàhálì ìtọ́rí ikọ̀ tó mú àrọ́mà ilé ìyójú ọ̀nà yìí àràámù ni àìdán bákan náà má àmà fi àmì ṣerékin wà kófìrè tó ti ń bẹ ẹnu rẹ pẹ̀lú nígbìnrin níbi ẹbọ àti ṣe kẹfìrí eléyìí ni ò pamọ́ ọlọ́ọ̀ni mo ní mi fẹ́ lo aya Quran jẹ́ kí n wo èdè Yorùbá nìsín kéèyàn sọ pé ọmọ náà bí kéèyàn sọ pé ọmọ bí kéèyàn sọ pé àgbọn náà dùn oní dùn náà àgbọn hmm? dùn náà àgbọn irú àgbọn nìsín agbi hàn yóò di hàn gbíà hàn gbíà tí ìbá ní aṣọ yóò ní ọṣà <laughs> ṣójọra wọn ọlọ́run làwọn àbẹ̀ so inshallah á dáa dúró bí pẹ̀lú ògùn ọlọ́run á mọ̀ tẹ̀síwájú ní àtọ̀rí ikọ̀ tó sáàdì sáà ní fẹ́ dà yẹn pọ̀ mélé ìtòrò náà ó lálàyé kékeré tọ̀rí ikọ̀ tó sáàdì sáà ò ní tọ̀rí ikọ̀ tó tẹ̀njì ìyẹn lálàyé kékeré náà ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run mẹ́jọ bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run kò dáàbò bò wá o níbi ogun àti àsásí hmm. àwọn alásàsí àti dọ́rọ̀ ìnira àṣetán kó sì là wá ń bẹ̀ kó sì dáàbò rẹ̀ bò wá ń bẹ̀ kó má jẹ́ kí wọ́n ní kàpálẹ̀ wá lórí hmm. kó sì àṣìṣáàdì ọlọ́run kúrò níbi iṣẹ́ kẹfìrí àti ìṣẹ́bọ sọ́lọ́run kọ́lọ́run ṣàforíjì fún wa bí tá a ṣe tá a mọ̀ pẹ́ṣẹ́ ni bí rahmatika ya rahman rahimin. ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته